lẹ́yìn náà ọ̀pọ̀ ọ̀pọ̀ àti àwọn ìjókòó ìdúpẹ́ lọ́wọ́ ọlọ́run wa. Ìjọ Allah subhanahu wa ta'ala ó ṣe wá ní sábàbí dáadáa. Ó sì tó gbẹ́ká láyé àǹfààní kálójú láyè láti kójọ wípé a fẹ́ ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala. Àwọn mímọ̀ àkọ́lẹ̀kọ́ bá ti wẹ́rẹ́ sí wọn. Wọ́n ní kò sí ìkẹ̀kẹ́ tá a wé ìmọ̀ ojú òkú ìgbà ìgbà sọ́hà tí àníyàn ẹni tó ń jó tí àníyàn rẹ̀ bá ti dáa العلم لا يعلمه شيء إلى صحة النية الإمام أحمد رحمه الله تعالى onímọ̀ ìjókòó mọ̀ kò sí ìtàkà ló fi wé àníyàn tó ń jó tí a fà sọ yìí ní àdìsá àwọn fi أو إصلاح بيننا أو من يفعل ذلك بتقوى فرضات الله فسوف نؤتي أجرا عظيما ọlọ́run ní kò sí dáadáa kankan níbi àkójọpọ̀ táwọn èèyàn máa ń kójọ ẹja sọ̀rọ̀ bọ̀kẹ́lẹ́ ẹja pàdé ọlọ́run ní àyàfi àkójọ tó bá ní nǹkan mẹ́ta nínú ọlọ́run ní ilà bàdà àmọ́ ọ̀rọ̀ sọ̀rọ̀ àbọ̀ àtàkójọ bá yẹ pé ìkójọ tí wọ́n kójọ oní ẹ̀ ní àkójọ tí wọ́n ti fẹ́ gbéra wọn ló ń gbé ìnáwó sójú ọ̀nà ọlọ́run bí wọ́n nípa zàká bí wọ́n nípa ọmọ orúkọ tá a fẹ́ tọ́jú bí wọ́n nípa aláìní kan tá a fẹ́ ṣe dáadáa sí wọ́n ní irú àkójọ báwọn yóò máa jẹ́ àkójọ àlùbáríkà àkọ́kọ́ ìlànà àmọ̀ràn sọ̀rọ̀ àkọ́tí àwọn màálù òkè àbí àkójọ tó wọ́n ti ń sọ ọ̀rọ̀ nípa dáadáa aláàbò àkókò tó yẹ pé wọ́n ti ń sàlàyé nípa dáadáa fúnra wọn. dáadáa yìí lábẹ́ tí dáadáa ó pọ̀ jẹ́ dáadáa yóò ṣe yóò kó sínú rẹ̀ àdáni àìmọ̀kà. tó tó dáadáa ò lè jẹ́ dáadáa àgbàtà bá tó máa ìdá náà. àbúrò máa ìdá tàbá máa ìdá kò sínú rẹ̀ àwọn sòṣàrò wa náà lè ṣàtú. àbájá òun dá burú mọ̀ èèyàn gbọ́dọ̀ dá burú mọ̀ kí ọlọ́run bá ní àkójọ tó bá ti ń sọ̀rọ̀ nípa dáadáa tẹ́kọ̀ọ́ àbàjẹ́ àwọn ìsìláàmù ìgbà ìdàgbà tàbí àkójọ tí wọ́n bá ti ń ṣe àtúnṣe láàárín àwọn àyíná tábàwò ìjókòó wa ẹ̀rí pé ó kó sínú kan ló bẹ̀ta ó kó sí abẹ́rẹ́ kejì nípa rí pé nítàmú bára wa sọ yóò máa kó sínú ìfàṣẹ dáadáa ìkọ̀ nípa àwọn àbàjẹ́ tó jẹ́ pé gbogbo ẹgbẹ́ bá bára ẹ̀ ní ìjókòó báyìí ọ̀rọ̀ rẹ̀ ó làbí ìyàmá ibà níbi ìjọsọ yìí sọlá àrùn àsálà sọ wípé táwọn èèyàn bá kóra jẹ lórí irú nǹkan báyìí ọlọ́pàá subhanahu wa ta'ala yóò kó wọn dárò pẹ̀lú àwọn akẹrẹ yóò fa àwọn mọ̀lẹ́kà aláàánú rẹ̀ yóò tó lọ kiri ká wọn rẹ̀ fún gbogbo àwọn òfin bákan náà subhanahu wa ta'ala ibi táwọn ní agbára láti máa ní ó ní wàá وإن ذكرني في ملأ ذكرته في ملأ خير ju àwọn tó bá tó bá rántí mi tí ẹ bá rántí ọlọ́run yóò nìkan ọlọ́run bá subhanahu wa ta'ala ló máa rántí ọlọ́run wa tí ẹ bá rántí ọlọ́run láwùjọ lágbo yẹnu tá a jókòó sí nígbà mo sísọ àgbo Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run bá ní òun rántí ẹni yẹn lágbo tó jẹ́ gbólóore ju agbo tó ń ti rántí òun lápòjọ́ ní ti bá ṣe wà yí jẹ̀mọ́ àwọn olùgbùn sọ́nà lọ́mọ rántí ọlọ́run ọba nílẹ̀ kò sí yé wa àbúrò ayé ọmọ rẹ ta ni yóò lọ máa dá àpò rẹ fáwọn ọmọ rẹ ta báyìí ni mo ṣe jẹ kò sí wọ́n tẹ̀ máa rántí ọlọ́run ní àwùjọ báyìí olóòwò ti ẹni bẹ́ẹ̀ lọ́dọ̀ ní ààyè tó jẹ́ wípé ó lo ìlú wípé níta torí ṣe rẹ̀ àwọn ọlọ́run kọmọ ṣàlàyé ìgbà ní ìjọsìn fún wa kó sì mọ́dún wa ní ládàá rẹ̀ kó jẹ́ kó wúlò fún ọjà ayé àti ọ̀kẹ́ yára. fáyé Ramadan oníbàwò ni a ti pèsè lẹ̀ fún Ramadan jẹ̀má ìdákọ̀ béèrè béèrè kẹ́yí pé ta ni wọ́n kó pèsè lẹ̀ fún Ramadan ẹni tí wọ́n kó pèsè lẹ̀ fún Ramadan ó náà ni mùsùlùmí ẹni tí ìsìláàmù rẹ̀ tó ti ní àlàáfíà ajẹ́pẹ́ ìta àkọ́kọ́ tẹ́ ká kọ́ máa ń ṣiṣẹ́ lórí tí ọ̀rọ̀ náà bá pọ̀ ní pé kámẹ́rà bèèrè lọ́wọ́ ara rẹ pé bóò ní Islam wà ṣé mùsùlùmí ni wá tá a bá jẹ́ mùsùlùmí wọ́n dá tó máa rò wípé àárín retí Ramadan ẹni ká mọ̀ pé ìjẹ́ mùsùlùmí bíbó nínú mùsùlùmí ni wọ́n bí wá sí ṣe lókọ̀ mùsùlùmí là ń jẹ́ gbogbo ẹni tí wọ́n bí sínú mùsùlùmí kọ́ ló jẹ́ mùsùlùmí ni mùsùlùmí ọdún dé oṣù ìmọ̀lẹ́ yàtí inú Ramadan iná láàrin ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ẹni tí ó máa ṣàpèrè rẹ ni pé mùsùlùmí lọ. ẹ mú sẹ́kọ́ lọ́jọ́ jimá ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó ṣàpèrè rẹ ni pé mùsùlùmí lọ. ẹ tó rìn yóò wò lọ́jọ́ sátidé lọ́dún lọ́jọ́ náà lọ́jọ́ lọ́jọ́ náà lọ́jọ́ lọ́jọ́ náà alámísì kò sọ̀rọ̀ mọ́ ọjọ́ jímọ̀ ọlọ́run bá wà. ó jẹ́ pé ọjọ́ jímọ̀ ìnìyẹn ẹ̀rí àti afẹ́ òṣèlú lára rẹ̀. nítorí ìṣọ́lá ni pé láwọn ọjọ́ yòókù ọlọ́run ti kí ni ọlọ́run. ẹ dákun ṣé inú ilé ìwé ní sèṣì kò ti ta kó dídí àyà Allahu la ilaha illa huwa al-hayy al-qayyum. ìdá abọ́sọ pé à ń pèsè ilẹ̀ fún ọmọdọ́rùn-ún. ìsìláàmù ẹ̀sìn ẹ̀sìn ojú ọdún gẹ́gẹ́ bí ẹnu mi tèmi máa rò pé bóyá ó ṣètò ẹ̀rẹ̀ yẹn jẹ́ ó jáde nínú ilé ó ló ń lọ ìbíṣẹ́ rẹ̀ ó múra tó bá dàsù kan bóyá ẹ̀yin méjì wá pàdé àbẹ́yìn mẹ́ta pàdé àbí ìkẹ́kẹ́ ṣẹlẹ̀ gbàdúrà wá láti inú báàgì rẹ̀ láàfin lórí ṣé òpó mú ṣe nítorí sọ fún wa ni pé nígbà àwọn àsìkò tó ń rí bọ̀ yẹn ọlọ́run kankan ò sí ẹni tí bá ń gbọ́dọ̀ ọba ń lò báyìí ẹni yẹn ń fi àbùkù ó ń fi àbùkù ti sọ̀rọ̀ ọ̀rọ̀ kan. ló jẹ́ pé ìsìláàmù yìí ti ẹ̀sìn nígbà tó bá di inú Ramadan máa ti gbọ́dọ̀ múra rẹ̀ rárá ẹ̀rọ tó bá di inú ọjọ́ ìlera máa ti gbọ́dọ̀ nílẹ̀ rárá ojoojúmọ́ ayé la gbọ́dọ̀ di ẹrú tó gbọ́dọ̀ sọ̀rọ̀ ọ̀gá lẹ́nu. gbogbo pàtí èèyàn bá ti kọ́ rí tó wá jẹ́ pé mùsùlùmí ojú ọdún ni ẹ̀ẹ̀kan lọ́dún lẹ́yìn mọ́tíláṣí ẹ̀ẹ̀kan lọ́tẹ̀lẹ́yìn mọ́tíláṣí ẹ̀kan ló sùn lẹ́yìn pé mùsùlùmí ni irú ẹni náà àmì pé kì í ṣe mùsùlùmí ni kó máa sọ hàn wọ́n tààrà ó lóye àwọn mọ̀lẹ́fìkì wípé lọ́kọ́rọ̀dì ọ̀nàgbọ́ ó wà fún ọ̀yọ́ o àwọn mọ̀lẹ́fìkì ìṣesí wọn ni pé wọ́n máa fi ẹ̀sán bá ọlọ́run bá lò ọlọ́run kì í wọ́n ṣe mùdàbùdàbí ilẹ̀ bẹ́yìn nàzàálì láàílà àhàùlá ó láàílà àhàùlá wọ́n ní àwọn mọ̀lẹ́fìkì ní àwọn àsìkò yóò máa lọ yóò máa bọ̀ láwọn àtòkè ẹni tí ó ṣe bí mùsùlùmí láwọn àsìkò ní ẹni tí ó lọ ah, bẹ ah, àsìkò fàájì làwà làwà lásìkò tó fẹ́ gbádùn sọ́nà nígbà rẹ̀ tẹ́gbẹ́ ń bẹ gbogbo ìgbésí ayé ẹ̀ pátá tẹ́ ẹ bá wò fi mọ́ pé ah, ọlọ́run yorùbá lẹ̀ náà kúrú nà ẹni tọ́lọ̀ ọba ò ní gba àwẹ̀ tó bá gbà ẹni tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala tí o sọ́dọ̀ láti ẹ̀dí pé sí àwẹ̀ gan ọlọ irú àwọn eléyìí láyé kúrú náà lọ́ọ́ ìlà kọ́lìlà ọlọ́ni wọn ní wọn rántí ọlọ́run àfi ní àsìkò tó kéré púpọ̀ àsìkò tó tó kéré púpọ̀ níye ni wọ́n fi máa subhanahu wa ta'ala. tó òun ni ká yẹ ká ṣe àtúnyẹ̀wò islam wa làwọn náà fi máa ń sọ yí pé àtàkìlìyàtú kọ́bìlà tàhìlìyà àtàkìlìyàtú kọ́bìlà tàhìlìyà ẹ dákun jẹ̀mọ́ ẹ bàbá wa lẹ́jọ́ kò yìí aṣọ tó yẹ ò tí ì fọ̀ ṣé yẹn máa ń lọ aṣọ tó dọ̀tí epo wà lára rẹ̀ eruku wà lára rẹ̀ atá ti já sí ipò ọmọ ń bẹ́ńbẹ́ ìtọ́ ń bẹ́ńbẹ́ wọn kò lé tó bá ń bá ń dáyọ̀nù ọmọ ìbá ń dáyọ̀nù lẹ̀ ìbá ń dáyọ̀nù lé ẹ̀rọ kí ló tẹ̀ sásọ yẹ. ìdọ̀tí yẹn ó mọ yóò fojú hàn dáadáa táwọn yóò fọ àdúgbò ah àṣọ bò ní lágbájá bẹ́ẹ̀ náà ni àwọn fáwọn sọ yìí pé Ramadan ṣáàrò tàlìyà Ramadan oṣù ìṣenilọ́ṣọ̀ọ́ ni ìtawà fẹ́ ṣe lọ́ṣọ̀ọ́ ó bọ́dọ̀ mọ́ àtúnṣe lọ́ṣọ̀ọ́ oṣù Ramadan oṣù tá a máa ń ṣe ara wa lọ́sọ̀ọ́ pẹ̀lú àwọn ọwa ìjọmọlúàbí pẹ̀lú àwọn ẹ̀sìn àkìrun lóru àgbàwẹ̀ àmọ́ fáwọn èèyàn sọ́dákọ̀ sàárà ẹ̀kọ́ ìmọ̀ kùránì kí ó máa ké àmọ́ ọlọ́run lọ́tún ara wa lọ́sọ̀ọ́ ni ṣùgbọ́n ara tí ò bá ti mọ́ ṣáájú yẹn ara yẹn kò ní yẹn. ní òbí jẹ́pẹ́ Allah subhanahu wa ta'ala àdẹ́dà wa gbogbo bàtú bá ti fẹ́ ṣe èèyàn lọ́sọ̀ọ́ ìṣesí ọlọ́run bá ti kọ́ ọlọ́run bá yóò kọ́kọ́ fọ ẹnu ìyẹn mẹ́nu. ẹgbẹ́ nípa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rọ dàrí làmúdó bá ti ṣe ẹnu náà ká. àdébùwà Muhammad sallallahu alayhi wa sallam ìgbà tó fẹ́ràn ànábì ránṣẹ́ àdébùwà Muhammad sallallahu ìgbà tó lọ́n bá subhanahu wa ta'ala ìjẹ́ ànábì tahliyan iṣẹ́ ní lọ́sọ̀ọ́ ni alákọ̀ọ́ ìdáhùn pèsè lọ́sọ̀ọ́ ni wípé lẹ́yìn ọ̀bá jáde ibi tí yóò ní wà lùjẹ́ náà èyí wà lùjẹ́ náà lẹ́yìn bá ti jẹ́ ẹni tó gbọ́dọ̀ sọ́nà ọ̀bá lẹ́nu ṣùgbọ́n àwọn ànábì ọlọ́run ọba tẹ́rù wa ni wọ́n bí rárá ipò táwọn tó wà ọ̀ṣọ́ wà lára tiwọn ju àwa lọ bẹ́ẹ̀ nàbí ẹ̀kọ́ ẹni tó bá ta kó lè kèfèrí ni ẹni tó bá ní àwọn ànábì ọlọ́run àtàwa bákan náà ni wà kèfèrí lẹ́nu yẹn. tó táàlì yà ni ànàbù wà tó wà rẹ̀ fàálà ìjà ànábì ọ̀rọ̀ àbòjíṣẹ́ ọlọ́run wa ìṣe ni lọ́sùn látọ̀dọ̀ ọlọ́run wa ni ẹ dákun jẹ̀mọ́ ẹni tá a bá fẹ́ ṣe lọ́sọ̀ọ́ yìí ó bùkátà sí kákọ́kọ́ ṣe tákìlíyà kákọ́kọ́ fọ́ mẹ́nẹ́ inú fi wá pé ànábì Muhammad sallallahu alaihi wasallam nígbà táwọn bíi kéré gẹ́ wọ́n ní àdúgbò ìbẹ̀rẹ̀ àwọn bànú sáàd ó ń ṣeré pẹ̀lú àwọn ọmọ oníjìbìlì wa bá ànábì Muhammad sallallahu alaihi wasallam ó wúra ànábì mú láàrin àwọn ẹ̀kẹgbẹ́ rẹ̀ ó dá ànábì dọ̀bálẹ̀ aṣáko sọdọrọ ó sì lágbáyà anabi muhammed sallallahu alayhi wa sallam pàtó lágbáyà anabi tán pàṣípàkìrọjà kọlùbàhù ó sàfà ó yọ ẹ̀mí ẹ̀ jáde kí ló wá sí ó wá wò ń bẹ ó wo nínú ẹ̀mí anabi sallallahu alayhi wa sallam ó wo ó wo ẹ̀mí yẹn dáadáa ó wá rí ilé e, èkìkẹ dúdú sílé kan tó wà mẹ kí ló wá sí ó wá mú má ò zẹmzẹm omi zẹmzẹm ó wá fi fọ kínní

ó ní òun máa rí ìlapa ansarul mahid ibi tí wọ́n ti dọ́yìn kí ara àyà ànábì yìí padà òun máa ń àwọn onífàlọ́ láwọn ọ̀nà sí i. ìyá mẹ́lòó ọlọ́run ọba fọ ànábì rẹ̀ mọ́ bá wọn. orúkọ bẹ́ẹ̀ ní táàlìyà fún ó fẹ́ sọ di ànábì ọlọ́run ọba lọ ó fẹ́ sọ di ànábì ọlọ́run ọba ó wá ṣe kí ni o ó kọ́kọ́ fọ ìdọ̀tí tó lè wà lára rẹ̀. adẹ́pẹ́ ìbùkún bàtà bá ti fẹ́ sọ pé àfẹ́ ṣe nǹkan lọ́sọ̀ọ́ jẹ̀máà ẹ̀rẹ̀ ká kọ́ fún ìsìlámù rẹ̀ náà ẹni tí ń ṣe gbọ́ tó náà ń kíra pé akó palẹ̀ mọ́ Ramadan ọlọ́run bò ní nǹkan tí ó fáwọn ẹ̀rẹ̀ ṣe. ẹbọ wá rè àwọn onímọ̀ ìṣẹ́ kóyé wáyé pé ẹbọ ìtòpẹ̀ka ni àti ká mú nínú àwọn ẹbọ tó gbajúmọ̀ láwùjọ wa àdúgbò Muhammad sallallahu alayhi wa sallam ó ní mọ̀nà àtà àrọ̀ fàánà àwòkà yìí náà fàṣàlà wà ń ṣe ẹnikẹ́ni tó bá lọ rè é ń wò wá ládé gbà kan yálà ẹni yẹn ń wo ìpẹ́ ní o àbó ń wo gíláàsì àbó ń wo tẹ̀sùbá tí wọ́n tún máa ń wò àbò síkùrà ní iwájú àbí pásítọ̀ náà jẹ́ ẹni àbálù fáhárán tó lọ bẹ́ ẹni tó jẹ́ olùyẹ olùyẹ nǹkan wò tó ń wo tó ń wòrà wọ̀ tó ń wo tó ṣẹlẹ̀ àbíyẹn tó bá lọ rèé ba fàṣáyà lọ́wọ́ àṣẹ tó wà lọ bèrè lọ́wọ́ ẹ̀ nípa pé ẹ̀rọ kùn bàbá fáwọn mo fẹ́ rìnrìn àjò ní ìṣe ńlọ àbí mẹ́lọ mo fẹ́ ọmọ ní ìṣe ọ ìfẹ́ kọ́ sẹ́ni ṣé kápẹ́ntà ní kọ́kọ́ nàbí yá dẹ́sà mo fẹ́ ra lẹ̀ yìí ní ṣé kí n ra gbági ní àbúrò lálálùpẹ́ ṣọ́ọ̀bù mo fẹ́ gbà òṣèlú ọba náà tó bá lọ rèé ṣe bá tó lọ rèé bì ẹ̀ ń wò léèrè àlámọ̀rí kan ó ń ṣe ọlọ́mọba sallallahu alaihi wasallam ẹni tí ì sọ̀rọ̀ fún parọ́ ó ní ẹni báyìí tó bá yẹ pé ńgbà tẹ́ni ń sọ̀rọ̀ fún tẹ́ ọ̀wá gbàgbọ́ ọkọ̀ ògbó ah, àbáyọ̀ ògbó ọkọ̀ kẹrin tí mo ti ọlọ́run ọba ò ní gbà àrùn orú ẹni tó bá ṣe báyìí fógójì ọjọ́ ọlọ́run ní jẹ́ kí ọlọ́run ní gbà ọjọ́ ó máa gba sọ yẹn gbọ́ pé a ah, àwọn táyà náà bá kìíní kan tí lọ́dọ̀ rẹ̀ tí kọ́tà ṣe ọba ti nínú àwọn ó ti ṣe ní ọba tó tẹ̀fọ́ káfọ kó ṣe é ṣe pé ọlọ mẹ́ta nígbà tàbí tó gbogbo yín ẹ̀rọ ẹ̀ ti wá di eyín mẹ́ta tó bá ti lọ rí ó bá ilẹ̀ wà níbi ní ọlọ́ba ó ti di ìfẹ́ yín rẹ̀. ẹlẹ́kùnrin rẹ̀ ni ìdí máa ń pèsè lẹ́fọ́ ọ̀rọ̀ náà àkókò àlọ́ máa ń rẹ̀ ó rárá ìsúlé rẹ̀ nìkan lé ṣẹ́gbẹ́ tara rẹ̀ àwọn lámàtò ní apasẹ́ gbòdò àbọ̀wá wọn ní ọlọ́pọ̀ṣọ́ ọ̀rọ̀ rẹ̀. ẹni tó mẹ́kọ̀ tẹ̀ fọ́lọ́ tọ́lọ̀ wọn yóò fi gba ìjọsìn wa bóòlù ìjọ ti kọ́kọ́ ni ṣé lọ́la ọ̀dà bákan náà nínú àwọn kan náà wà fún àtúwọ́nkà nípa ọ̀rọ̀ ẹ̀bọn wọ́n pe ó gbajúmọ̀ láwùjọ wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ọwọ́ ẹ̀rẹ́ ẹ̀rẹ́ náà ni yóò kú mọ́ òun náà ní kéèyàn ó gbà wípé ẹnìkan ń bẹ tó ní kápá lórí àlámọ̀rí ayé òṣèlú lọ́wọ́. Ṣé à ó bá lọ́la kọ́kà kọ́dánù? Àníwò ní yóò lògbó rẹ. Ẹgbẹ́ àwọn kẹ̀lẹ́tì àwọn gbọ́dọ̀ yìí ó gbajúmọ̀ láwùjọ wa. Ẹgbẹ́ ẹlòmíì a ti rí ilẹ̀ Yorùbá wà yìí dáadáa tó ẹgbẹ́ bùkátà tọ́nà ọba gbẹ́lẹ́ lóbi ìlọ́wọ́ tó bá dúró pẹ̀lú ogun bàbá rẹ̀ àbógun ìyá rẹ̀ wọlé àbùkátà rẹ̀ ti di ya. Ìdáwò bí ẹ̀ fi lẹ̀ ká

mo wà lé ẹ̀yìn àdébí sọ́dọ̀ ọ̀rọ̀ láti níjọ́ kan ọ̀pọ̀ náà na àbí ìdìbò ọ̀pọ̀ lásìkò. ó lọ wà lé àdébí sọ́dọ̀ ọ̀pọ̀ àbí níjọ́ kan àwọn jọ ń lọ. nígbà tó wáyá oṣù ọlọ́run wá ju ọ̀rẹ́ ló wọ́n sọ wípé yáàbù náà ìní ọ̀ àmínúkà sọ fún pé níjọ́ náà kò ju ọdún mẹ́sàn-án sí mẹ́wàá lọ. kẹ́lẹ́ wọn bí àwọn mùsùlùmí tó ní ṣe rí o gbogbo tó yẹ nítorí fún àwọn tó hàbà kò ju ọdún mẹ́sàn-án sí mẹ́wàá lọ àwọn ní ti ń kọ́ ní nǹkan tí òbí lòdì sáré. ẹ fún kí ẹ bọ́ sọ pé àwọn òbí kéré á ah, kí ló kéré bẹ́ẹ̀ ẹ kọ́ ní nǹkan tí òbí lòdì sáré ẹ ẹ jẹ́ kó dára náà ọ̀dà wọn. ọmọ yín bèèrè nǹkan lọ́wọ́ yé ẹ̀rí àgbẹ̀nà ọkọ̀ wọn ẹ̀rẹ́ nígbà alákàtúnṣe. nítorí àmọ́ ìgbọ̀dọ̀ yìí lẹ́gbọ́n fún mi náà ọlọ́run ló máa ń fẹ́ mi lẹ́nu gbogbo. ìta ìṣe yẹn ẹ ti ń darí ọmọ yẹn sọ̀rọ̀ lọ níjọ́ tí ò bá rí ní bóyá ẹ travel kàtẹ́ mọ́tì sọ tuntun ọ̀rọ̀ bí apẹ́ ayọ̀ dára bóyá ẹ lọ rí àjò àbí òkàtà àti kejì ló dé báyé tẹ́ ẹ̀ lè gbọ́ kó tó lọ́dọ̀ rí yóò tẹ́ ọkọ mẹ́lẹ̀ wọn. ṣùgbọ́n pọ̀lọpọ̀ ọlẹ́rìn ẹ̀rọ dà ẹlòmíì gẹ̀ yóò mọ̀ ìjẹ́kọ̀ọ́ mọ̀ rẹ̀ mẹ́rin pé àìsí òun báyìí ìgbésà yóò. ó jẹ́ pé tí ìjọba tẹ̀lẹ̀ fún ní ààrẹ òun ti bàjẹ́ o òun lè dáa mọ́ o láti ìtàn sọ àwọn ti mẹ́rin àwọn mẹ́fà láwọn ti lọ yìí o ebi kò fẹ́ kọ́dá náà bàdà ẹni bá wọn kẹ̀ pẹ̀lú ní jọ̀njọ́ tó dúró sí ìlàfẹ́ o láti ẹ̀kọ́ àwọn ọmọ mùsùlùmí lẹ́tọ́ mọ́ ṣẹlẹ̀ pé wọ́n wà lásù wọ́n wà ní kó dídú láwọn skools nù láwọn ilé mùsùlùmí tí màmá ti ń ṣe tó wọ́n kọ́ wọ́n ti àtúnṣe sórí tábìlì wọn. wọ́n á sọ pé ẹ á sọ pé kí jésù kó fún ọ ní sóòtù ọmọ sọ láti adé àìsàn ọ̀sẹ̀ méje ká sóòtù lọ ní ẹ̀sọ́ pé jésù kó ọmọ ní láì bá. tó díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ọmọ ń lọ kókó rẹ̀. àbúlẹ̀ ìlú àbá ń wọ́n ní pé ọmọ kéré a tún gbọ́dọ̀ ọ̀gá ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ wọn tó pé orí ẹ̀ ni wọ́n dàgbà lórí ọjọ́ ilé ìjọba mẹ́sàn-án wà sọ pé iṣẹ́ mo fẹ́ kọ́ láwọn gbólóhùn kan o mo fẹ́ sọ ọ̀rọ̀ tó kọ́ tó jẹ́ pé tó ọba ń lòrí ìṣọ̀rọ̀ àpà tí wọ́n mẹ́rin àríbi ẹ̀ ó ṣọ̀rọ̀ ọba ní wà á ànàmá àṣọ àdàgà lámìyẹ̀kùn ìyọ̀kùtì àkà wàmà àtọ́ àkà lámìyẹ̀kùn ní òsì nínú tó yẹ kó dókòó sẹ́ni mùsùlùmí ó tó ti kó wọn ní àwọn náà ẹ̀yà kó àwẹ̀ àkúgbá òní mi kọ́ nígbà pé gbogbo tọ́lọ̀ ń bá ní kó ṣẹlẹ̀ sóhun láyé tọ́lọ̀ ń bá ti kọ́ pé yóò ṣẹlẹ̀ sí kò ní fòwò. àwọn ìbára ni. sọ olómi tẹ́tẹ́ ó bá sọ tí ó bá mú ó sì kọ́ sí ẹ̀. ó yẹ kí wọ́n sọ lẹ́nu ni bọ̀ níṣe tí kò mọ̀ níṣe tí. lọ́wọ́ mọ̀ pé gbogbo tí ó bàjẹ́ kí ni o owó tí ó bá ṣe tí ó bá ṣe ọ́ lé tó bá jẹ́ tiẹ̀ kò ní fọ̀ ní tó bá sì fọ̀ ọ́ lu ìṣó tẹ̀ àwọn ìwé náà sọ wọ́n ní ó kù bí ẹ̀tọ́ láwọn ọmọ agbájá ó rẹ̀ lóko pé ìjẹ́ mùsùlùmí wa a gbọ́dọ̀ bá débẹ̀ wípé bá wa ayé ó dà kó mọ́dà ayé kankan lọ́wọ́ ayé mọ́dà ọlọ́run kò fún àlámọ̀dá rẹ̀ káwọn bàbá rẹ̀ nínú hadith màlúùtọ̀ náà ti dàwọ́ àhó bàdá àkùrá àwọn ọ̀nà tó mi kẹ́kọ̀ọ́ bàbá kọ́ ayé láwọn èèyàn lọ́wọ́ ni àhà àwọn àbẹ́bí ó ní àwọn èèyàn bá ti jẹ́ ilé rẹ̀ ilé rẹ̀ dára wọ̀láyà àbí ọmọ mẹ̀kúnnù ẹ̀ka tó gbé òde sí. pé nínú kẹ́kọ̀ọ́sà àwọn tó lọ́wọ́ bá tó dé owó tó lọ́wọ́ bá ti kẹ́ wọ́n ọ̀bá kíkí ní ẹ̀kọ́ já àgbègbè rẹ̀ kò sí tòótọ́ lọ́wọ́ bá ti rà. tó jẹ́ pé ìsìláàmù wa owó tó lálẹ́ àti àtúnbá rẹ̀. ẹni tó bá ní ìsìláàmù tó lálẹ́ àti à òun ni wọ́n pè mí kó wọ́n é jẹ náà tó bá gba rọmọdọ́ọ̀nì ọlọ́run bá tún márùn ọ̀tá ara yóò lọ sọ pé tọ̀ kí ẹ̀rọ ní rọmọdọ́ọ̀nì gbà. ìhà ọkọ tá a pè délẹ̀ fún rọmọdọ́ọ̀nì oníká ṣàgbéyẹ̀wò láàmú wa ṣé kò sí ẹbọ mbẹ mùsùlùmí tẹ́gbọ́n bá wà mbẹ àti láǹfààní ká túbá aláǹfààní ká tọrọ àforíjì ah, ìdá àwọn ìpínkọ̀ dání o ó ni ẹ eléyìí kò sí láì fi yóò tọrọ àforíjì lọ wà. ọlọ́run tó mọ̀ yẹn tẹ́kì sọ̀rọ̀ náà lẹ́yìn ìgbà lọ́gbọ́n máa kọ́ra àforíjì ọlọ́run ṣéjì ti láì ara ọkọ̀ kúrò ọ̀rọ̀ ṣe ní ìbọn náà máa pàdé ní aláforíjì ọ̀rọ̀ oníkẹ́ ilẹ̀kùn tún bá kàn sí ti fún ọ. ìkẹ́ náà kejì lẹ́yìn ìgbà lọ́gbọ́n máa bá lọ́la àtàkà rẹ̀ pípa alhamdulillah àìṣe kejì ní mùsùlùmí wa. òun náà ní wípé àwọn iṣẹ́ ọ̀rẹ́ ìrẹ̀lẹ̀ ń bẹ ọ́ sáájú Ramadan kẹsìkú màgbọ́n ọ̀nà ọkọ̀ dé tó gbé tó fún àlẹ́ mi ní ìsìlámù ọkọ̀ ní gbàgbà rẹ̀ àwọn àwọn àwọn tó lẹ́yìn lẹ́yìn ìgbà tó lọ́wọ́ bá fi tàwáfíìd ẹ tó fi ìjẹ́ ìmọ́lọ́wọ́ bá lọ́kàn ìṣokú àdébọ̀ Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́lẹ́ kejì tó lọ́wọ́ bá fi tẹ̀lé lẹ́yìn àsọ́lá olóòbí irun irun ṣáájú ààwẹ̀ nínú òpó ìsìlá báwo ni wọ́n wá ṣe rí ẹjẹ tí wọn bá ti máa rọ ó lójó ya jíwé ládùúgbò ní àràmàdà alágbájá àdúgbò sàárì tí àdúgbò ti mọ sàárì tí tó ẹ̀dínlẹ̀ mútàrí ti sàárì tí tó ẹ̀kẹ́lẹ́dún náà ní wọ́n ṣe ẹ̀yìn ilé òsì tọ́ka pẹ̀lú òun wọ́n ti sọ́kọ̀tà àbájá irú ẹni báyìí ń fi àṣẹ gbèdè Allah subhanahu wa ta'ala mọ̀tọ̀ọ̀sẹ̀ ní àwọn ọmọ wọn ní mọ̀tọ̀ọ̀sẹ̀ ló ní lọ́lọ́ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ní gàdọ̀ mọ́ ìlànà tí ẹ̀rọ ní kalẹ̀ bí ká ṣe nǹkan ẹni tá a fẹ́ kó ṣe nǹkan yìí ó gbọ́dọ̀ rí báyìí ó gbọ́dọ̀ rí báyìí ìrún wọn gbọ́dọ̀ lálàáfíà. ìsìláàmù ó lé lórí ọ̀rọ̀ ìrún púpọ̀ tó jẹ́ pé àdúgbò Muhammad sallallahu alaihi wa sallam aláhàbù lẹ́bi ìbẹ̀rẹ̀ náà wà bẹ́ẹ̀ lọ́wọ́ àsọ̀rà. ìsìn ìbẹ̀rẹ̀ àná àwọn àtàwọn kìtìrì sáfìyà kan sí wọn náà ni ẹgbẹ́ pé nísì ẹni tí èyí kírun rárá ní ṣọ́ọ̀bù wa agboolé ó wá ní kó ní o pé akú mọ ramadan ọ́ ó fi mi panú kó tó máa gba awẹ́ ọkọ̀ọ̀kọ̀ kí wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ obìnrin tí ò olóhùn ìpínlẹ̀ tí láti lè ọkọ̀ sínú tí wọ́n yá mọ́

ìní yóò fọ̀ yín má kúrò níbi ẹ̀ṣẹ̀ àtàwọn nǹkan ìkórìíra sákìlíà ẹni tí máa ń kí wọn àwọn ọ̀rọ̀ akẹ́rù ń bẹ lọ́tẹ́ bí àṣetẹ́ká àrò pé àbàlọ́wọ́ òṣèlú kí wọn ẹni tó kí wọn ìwé ìmọ̀ ìgbà àbàjẹ́ lọ́wọ́ ẹ̀ yóò mọ̀ gba àwọn kan tí ò dá yóò mọ̀ sọ̀kọ̀ bẹ́ẹ̀ tó bá ti ń ṣe ìyẹn fún un kí náà mọ̀lẹ́ àtàwọn bá dé àbá máa wà sí ọjà ó jẹ́ pé àbúrò ìgbòkútó ìrànwọ́ àdébà Muhammad sallallahu alaihi wasallam nígbà tó kù sáà bábà ní o wọ́n rẹ̀ wọ́n rẹ̀ ní ìpàdé àti as-salata as-salata ee ẹni mùsùlùmí ó dọwọ́ yín ìró ó dọwọ́ yín ìró tẹ ẹ bá mójú tó rò yín ká ìjọba tó wá kù lẹ́yìn ìgbà náà ni ajagbe tí o wà lára àfẹ́ à ẹni tó Muhammad sallallahu alaihi wasallam ó ní ìnà àwọn ọmọ ìwà àti ọ̀bì ìdàbí ọ̀rọ̀ ìyára àṣàrà ìgbà àwọn ọmọ tí wọ́n kọ́ yẹ̀ wò nínú iṣẹ́ ọmọ àdébí alábìbáṣe lókè yá náà ó lé ní irú wa tí òun bá lálàáfíà rẹ̀ mi ń tọ̀ àdúrà ẹni bá ẹ̀kọ́ orí o ṣùgbọ́n tí òun bá ti lálàáfíà wọ́n ti ẹ̀ ní yá rẹ̀ wọ́n ní yẹ zàkáwò wọ́n ní yẹ hajj tẹ̀lé àdúrà o tí òun bá tó bá ti fẹ́ẹ̀lì mi wọn ẹ̀dá gbogbo ṣẹlẹ̀ mi. àfẹ́rí pé kó tó gbogbo fẹ́ gbà rẹ̀ bọ́ọ̀lù wọ́n ẹ̀gbẹ́ tó jẹ́ pé ìmọ̀jú tó jọ̀rọ̀ onígbàgbọ́ àfàwọn àbọ̀lọ́dún ṣàfihàn wọ́n mọ̀ ọ́ta ara ó ní àwọn mùsùlùmí tó jẹ́ àwọn mùsùlùmí fẹ́ bá mẹ́rin gbà lùgbà sọ́gbà rẹ̀ fọ́lá ó ní láyà fáìkà wọn kó fúnra rẹ̀ ìlà sọ̀lá. ó ní àwọn sàhábà yìí àwọn mùsùlùmí àwọn eléré àná wọn kì kéèyàn ó bẹ̀rẹ̀ kan ti sílẹ̀ nínú iṣẹ́ kò ní ju ìṣòro ó ní débi wípé nínú wọn tẹ́lẹ̀ ní yá wàyò fàyò àbẹ́yìn a ní láti lọ rèé tó gbóhùn pé máa àwọn sí ní ọ̀rẹ́ mi ò lókun ọ̀tọ́ bá ti dà sí oṣù rí àláìlá ẹ wà bánilé yóò wà á dúró láàrin wa àwọn ọmọ fi ẹgbẹ́ ẹgbẹ́ kí tí èdè tóbi kó pé ẹni táyì bá ti rí táyì jọ kírun kí ni ò kékeré àwọn ń bẹ bá ní bùkátà kírun wà ní àtàwọn oṣù tó ti dé ọ̀nà àbíyá rẹ̀ ya. ilé kìnnìkan owó kìnnìkan gbà tó bá bùkà tà sọ́nà ní ìwẹ̀ o ọlọ́run máa jẹ́ wọn ọlọ́run máa jẹ́ bẹ̀rẹ̀ kọ̀ọ̀kan ọlọ́run mi lẹ́yìn tó mọ̀ yá àbúrò bá àyẹ̀kẹ́ ń bẹ wọ́n ti mú ọlọ́run bá rè ọ̀rọ̀ ọba lè bọ́ Allah subhanahu wa ta'ala ọba tí yẹn ń bá lè dáàrí fi lọ́wọ́ ọ̀rọ̀ ọ́ yà á ń kọ̀wé ṣìta. Alàmìnáwó ní Adéjáde bàbá àti ìsàkẹ́rẹ́ náà. Àwọn ọba tí yẹn ń bá lò nígbà àgbàrá yẹn. Àwọn ọba ìjọba pé sọ mùsùlùmí ẹni tó wá kí o ó kú ni o ó fà ní o ó rọrùn ní kò tó rọrùn ní o ó lọ́rọ̀ kí o bá nínú ọlọ́run bá subhanahu wa ta'ala kò sí àdéhùn fún wa wípé ẹ kírun kẹ̀kọ́lé tẹ̀wọ́n ní ti àti bàwọn ìdá tó jẹ́ wípé làwọn ẹtí wọn ni pé gbèsòrò wa ẹ̀dá yẹ̀ ti bàjẹ́ ẹ̀dá yẹ̀ rẹ̀ fẹ̀ dá mẹ́ ẹ̀ tó kí ní kẹ́ bá ṣe tẹ̀ àti mọ̀mọ́lá tuntun pé báwọn ṣe ṣe tẹ̀mọ́tì náà mọ̀tá ti ọ̀dọ́ ọmọ ìpè ya ìyá ma máa bọ̀ wá kírò ìwà ọmọ ti kírò àìláyé tẹ́ ọ̀là mọ́tò lọ́la àtọ̀bí ìwòrán sí mẹ́mù ọmọ sí sọ na bàbá alágbájá náà gbọ́ àbàmá kírò yín lónìí ó ní àbàmá ọdún tuntun ní ọ̀sẹ̀ ń bọ̀ ní ebi ń pàmò olùjọ́ ìjọ ọmọ òfin kìtàbù ní pé ọlọ́run bá pàwọ́ láti ẹgbẹ́ yá ìwà ìnáwó tún ògbúdù rọ̀gbàgbò yìí máa ń ẹsìn yìí alẹ́bí ìkọ́lẹ̀ àkọ́kọ́ wọn lẹ́bí iná ní kọ́ ní ìkúlẹ̀ alẹ́ kò tẹ̀sán ẹsìn yìí mi sọ pé bá sì mí ẹ bá kírun ẹ bímọ ìsọ fún ilẹ̀ ẹ bá bí irun ẹ bá sì mí ẹ mọ ló ń jẹjẹ mi sọ fún ilẹ̀ ẹsìn mi mi. ẹsìn ìgbà tí kọ́kọ́ gbé ilé yìí yé olóòfẹ́ ẹ̀jẹ̀ láwọn kírun òṣèlú àkí tí àlòlọ́ ṣùgbọ́n lẹ́gbẹ̀rún ọ̀bà kọ́lọ́mbà náà á ti náà ìdúgbòlìyà náà wọ́n fi náà àkọ́rọ̀ ní àgbàdà wọ́n kì náà àgbàdà náà ọlọ́ba fún wa lórí ayé fún wa lórí mo kì í ṣe pé àwọn ń bá fi ń rárá o. ó ṣe ẹ ẹ ọlọ́jà ẹ náà àwọn ìyàwó àfáàgbò ló ń borí mo ẹsẹ̀ obìnrin ní ìjọba sọ pé máa bu máa bu nílẹ̀ à dé ẹgbà sọ́ọ̀bù fún mi ẹ ọjà mi tú mi lọ mí. ẹ bá ti ṣeré wà ẹ wọ rí ètò gbojúmọ̀ ẹ̀ ní borí nìkan. ṣé ọlọ́run bá sọ fún ọ pé olówó ni kò ṣe ẹ̀sìn ọlọ́run bá kì í tẹ̀sí àwọn olówó kì í tẹ̀sí àwọn kálíkà ẹ̀sìn gbogbo yẹn ká kí ọ̀rọ̀ wa ká mọ́ ayé ọlọ́run bá náà ṣe ìtọ́ ìyàrí gbogbo káwọn ìjọ kí ṣe ìtàn fún mú ìdẹrù bà wá ṣọlọ́bí ìgbẹ́lẹ́ wọ̀ pé láǹfẹ́ ẹ̀sùn tí má ti dé ṣọ́ọ̀bù yìí bí àsìkò yìí ni ọ̀ṣọ́rọ̀ wà á dé ọ̀ṣọ́rọ̀ tó wà látàárọ̀ òṣòwò fi kọ́ lẹ́yìn yà kẹ́kọ̀ọ́ má dìde ilé mọ́ṣá wa láyé dára lẹ́yìn tó bá dìde ló ń padà kọ́ sọmọ wa tó bá nígbàgbọ́ tó kún nù ọ̀rọ̀ nàlá yìí pé wà á lẹ́mọ anamá yóò sí bá àtọ́ lámúyẹ kó lè sùn rà ní tó bá fún ọ̀rọ̀ gbèsè tiẹ̀ wọ̀ ó ó lè jẹ́ fúngbà tó bá dé pẹ́tọ́gbà àwọn ní wàláì wàláì ìbájọ́ ti gbọ́ ó gbọ́ owó ọdún ìlú sẹ́mi mọ́lẹ̀ ìwọ́n sì kírun lọ́nà tábìlì ẹni wàláì yóò mú wa mọ́ tó jẹ́ pé ibi tí àwọn orí wàhálà lẹ́bọ̀ wọ́n ní ibi ẹ̀ máa kọ́ ọlọ́run ọba rẹ̀ sí ìlú àdá ìdàgbà ní àpì ìbí wọ́n ní ẹnìkẹ́ni bí ó bá kọ́ ọlọ́run ọba rẹ̀ sí ilé ẹ̀dùn bàhálì àbúrò Muhammad sallallahu alaihi wasallam bàhálì fọkọ sí ẹni tó fẹ́ gbá rẹ̀ ó gbọ́dọ̀ fún kí o. tẹwárí eléyìí máa ń lé sí wa tẹwárí ìlú tá a ní ká máa kí yìí náà ah! kí ló gbẹ tó tó wá ní kí ló tó wá ní o. má ṣe òṣèlú ọba tó máa lọ sálà ó ní sọ́ọ̀lù kàmà àìkú mu ní sọ́ọ̀lù ẹ bá fẹ́ kí ló tọ́lọ̀ bá yóò gbà wọn lọ́wọ́ yín ẹ kì í jẹ́ lẹ́bẹ̀ẹ́ ṣe ní bí má ṣe kí o. mo jẹ́ pé eléyìí ló bá sòsì gbogbo apáta àjùra wa sí mọ́tẹ́láṣí tàbí ilé ẹ̀kọ́ tẹ́sí ń kọ́ nípa bá àti kí o ìdílé kí o sọ o. ìyáàlú ìlú bíi àbáàkà láti wọ́n rọrùn àbá ẹ̀dàkùn ẹ já wa lẹ́kọ̀ọ́ bí wọ́n láwọn ọ̀sán lè sàn ilé yìí. tó dẹ́ pé ó mú ká wa lá títí àwọn yóò mọ àìmọ iye ayáka àti ìyẹn mọ̀tá ayáka. ó sì mọ̀tá àti sẹ́lẹ̀ ẹni bí ìṣẹ̀lẹ̀ pé òun ti lo àtàlà tó ọdún mẹ́wàá ló bẹ̀rù

ẹgbẹ́ sẹ́yà rí akọ̀já lára ìlàwò ọmọ bá tíà kò bàtà yáka kìrù rẹ̀ bá láàáfíà ẹ̀rọ bí òmò ẹ̀jẹ̀ ń wí rùkù àwọn ẹgbẹ́ àṣọ ìdẹ́jẹ́ tó jí lọ ẹ̀rọ bí òmò ẹ̀jẹ̀ ń wí forí kalẹ̀ ó sì láì ọdún ó sì ọlọ́run sọ wọn àwọn ọ̀tá ti kí sọ bẹ́ẹ̀ wà ọlọ́run bá kì í sọ tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ń gbà lọ́wọ́ yín tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ẹlẹ́wọ̀n ọba ní ìdókè gbà lọ́wọ́ nínú. ó jẹ́ pé àbùkátà tí kámbà ní sábà wọn ṣe tó ẹ̀. inú ẹ ṣe bí wàá ṣe gba tí wọ́n ń kí náà là ń kí o. àdúgbò Muhammad sallallahu alaihi wasallam kẹ́sìtọ́ sábà wọn tó lè dé tá a gbọdọ̀ fọwọ́ awẹ́wà mú kíkì rẹ̀. ẹ wọ hadith àdó rẹ̀ ó sá kí mo bàlá bàlá bàlá àgọ́ fi tẹ́kọ́ rẹ̀ nínú ẹ̀kọ́ rẹ̀ ní pé kí aṣáájú ẹ̀sìn máa ń bẹ ní mọ́sálásí áàkì abúlé nínú ẹ̀kọ́ náà ọ̀gá bá àgbẹ̀ gbẹ ẹ̀dọ́gbẹ̀kọ̀ nínú ẹ̀kọ́ wọ́n ìgbà tẹ́lẹ̀ ìwá ṣe ó kí wọ́n tọ́wọ́ kí àtàlẹ́ ìgbé asàlámù alaykum ya rasulullah abidjan wo ṣe kí wọ́n àwọn lórí wa alaykum salam yẹ́rẹ̀ jẹ́ fàṣọ́lù ma ilẹ̀ dàgbà tó sọ́lù àwọn mi ni padà lọ kírun èèdì e kírun sẹ́kọ̀ àdúgbò sọ pé ntò kí yàrá èèdì e kírun mo ò má kí ntò kí yàrá o ọba náà kàwé mi ní oyè díkì o ó tún bá ti ọ̀rọ̀ ní àwọn ọ̀la yìí náà ti ìgbà yìí fàáfíìgì lákòó sàánú mi kọ́ mi bóòlù ṣe kí o àdúgbò ẹ̀ṣẹ̀ wàá kọ́ mi bóòlù ìgbà tí o fọ́ ọmọ ọlọ́gbọ́n mi. tó jẹ́ pé ìyẹn bá nínú tó yẹ ká mú ṣe ni pé àmọ́ ẹ kó bí wọ́n ti mú kí o ẹ àti kìdí táwọn owó ti ti ká kọ́ tẹ́lẹ̀ ìbá yanjú ẹni tó ní tawhid tó gbọ́dọ̀ ara gbọ́ tí ò tẹ̀ bọ̀ tó sì ń kírun ìlú ẹ̀ ní wọn wá ní kó láti náà wọ̀n náà. irú àwọn aláwọ̀ máa jọ kí láwọn akópalẹ̀ wọn wọ̀n náà. so ẹ bá ti páàdì stéèjì méjèèjì yẹn ó ti lé tíkẹ́ẹ̀tì àti ìlú ọdún wọn náà láti lọ gba àwọn náà. irú ẹni náà kò wá ní pèsè kẹ̀kẹ́ tó pọ̀ tí ó pèsè yìí wípé báwo ni òun ó ṣe kó ọrọ̀ tó pọ̀ ẹ̀sọ́ bọ́lá bá ṣe ọkùnrin ọmọdọ́rùn yìí báwo wọ́n ti ṣe sọ pẹ̀lú. ẹni pé kò lóyún mẹ́ ó ti rọṣẹ ó ti fọṣọ aṣọ ti gbẹ ó kà ná yóò ní wàhálà ló mọ̀ àwọn àgbà tó ẹni bẹ́ẹ̀ tó wọ́n bá ti wá bàrà yóò tọ̀rọ̀ tó bá rẹ̀ tó kù sí i náà. ìtọ́kùnrin ni ó lè jẹ́lẹ̀ ilẹ̀ àgbàdo wa àmọ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀ ìlẹ̀ àgbàdo wa ṣùgbọ́n yóò gbé gbà nígbà bẹ́ẹ̀ ti pé ta ló mọ̀ bóyá àtúntò ìlà yìí torí pé èyí tàbẹ́ tà yìí ọ̀rọ̀ tó wà lórí dáadáa tí tí gbogbo ẹ̀ta àjọ gba tèsè iná ìwé tà gbọdọ̀ sí dára bẹ́ẹ̀ mọ̀ kámukó ń tàkà àrífò ní mọ̀ sọ́ọ̀mà ìsàlà tó ẹ̀ka wọ́n kí ẹ̀dá kọ́ Kàǹkó ń tàtà àrífò mi máa sọ́ọ̀nà bíi ìsàlẹ̀ bíi. من بين أهلي وإخواني وجيراني من بين أهلي وإخواني وجيراني أفناهم الموت والسبق فبعثهم حيا فما أقرب القاصي من الدار اليوم فما أقرب القاصي من الدار أقد كم كنت تعرف ممن صام في سلفه

ìgbẹ́ dáadù ni pé káwọn ṣì orin lòrò àwọn tí ò sí bẹ̀ yìí náà wọ́n lè wọ àwọn ẹ̀dọ́ wà bẹ́ẹ̀. lẹ́sì àjọ ṣàdúrà náà lọ́rọ̀ wọ́n ṣe ní lágbára wa wọ́n ṣe ní lágbára wa ṣùgbọ́n ọlọ́run bá gbọ́dọ̀ tí ó bọ̀ kọ́ lọ́dọ̀ àwọn ẹ̀dá tó ti gbọ́ délẹ̀ ìjọ tó kú sí i náà a kò tún nígbà. ó dẹ́ pé ìròyìn ẹ̀yìn àtẹ́nà wa sọ wípé iná máa rọ́dọ̀ ìṣúná ìlú ọ̀gọ̀dọ̀ tọ́wọ́ máa jàdé kíkí tọ́wọ́ adé ó bẹ̀rẹ̀ adé àníyàn bọ̀tẹ́ ẹni wọ́n ní kò ní àníyàn ẹ̀ka tó pè lẹ́lẹ́ fọlọ́ mọ̀dọ́ rẹ̀ kọ́ títí wọ́n bá ní ẹ̀kọ́ òun rẹ̀ síbẹ̀ àgbẹ̀gbẹ̀ ṣe ní pẹ̀lú ọ̀gọ̀dọ̀ fún yòó tó kì í dá ọ̀gọ̀dọ̀ tún bọ̀ agbọ́dọ̀ dàníyàn tó sallallahu alaihi wa sallam sallallahu alaihi wa sallam ó ní ẹni ìgbà tí wọ́n fẹ́ tún lawọ́ jù nínú àwọn báyìí. àìdá rẹ̀ nígbà tó wàá parí ẹ̀sìn ọ̀rọ̀ jáde nígbà tó bá ó bẹ̀rẹ̀ àrùn. jáde ìwò ni iṣẹ́ ń pè ní ààrẹ kò náà ní kó jẹ́ wípé ayẹyẹ rẹ̀ sábà. ìyàrá ẹ̀kọ́ kan ní ìdọ́kọ̀ gbà rẹ̀ ó ní ọ̀jẹ̀ òun kò mú gbogbo wàlùmọ̀ àtàpátá tí máa ń wù kí ramadan lòun tó dé náà ló tún wù lọ. àpàràní nínú mẹ́lẹ̀mìyẹ́sùn sàmọ́rùhù wà bá sọ̀rùhù wà nìtàlùhù wà fún ààdùhù. ó ní ẹnikẹ́ni tó wáyé pé ara rẹ̀ etí rẹ̀ ẹnu rẹ̀ tí ọ̀pá ti bá ìgbà rẹ̀ ó ní kò gbà fún àwọn subhanahu ó ní wàhálà ó ní lọ kìlọ̀ rẹ̀ gbá ìkìlọ̀ nípa kọjá pé àyà àmọ̀sọ́wò nìkan kà àyà àmọ̀sọ́wò. kọ́wá jẹ́ pé ọjọ́ tó àwọn ọgọ́tọ̀ ń dá rẹ̀ àdọ́gọ́tọ̀ àgbà rẹ̀ kò sí yàtọ̀ kẹ́kẹ́ bẹ̀. kó o ṣe wá ṣe pé dẹ́n. ìpẹ́lú mi bẹ ó ti di làán ó ti mọ̀ sí ní ìpìlẹ̀ àdúgbò ládùúgbò lé. ọ̀rẹ́ yẹn kó ni mo fi làán. mùsùlùmí èyí jẹ́ ọ̀dùnkọ̀ ṣègùn. so ẹgbẹ́ bá rẹ̀ ló ti dẹ́ pé ìpìlẹ̀ náà ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ebú ìwòkúwò ìsọkúsọ ọ̀nà àwọn ẹ̀mí ìkápẹ́sẹ̀ fún àkàrà ìwé ẹni báyìí yọ kàn máa dàbí ẹni pé ìfèbí ìpàdé olùdókòwò nínú ẹ̀kọ́ tó ga jù fún àwọ̀ ni pé a gbọ́dọ̀ gba àwẹ̀ kí gbogbo oríkèéríkèé ara wa mẹ́kọ̀ọ́ wà dàgbà etí wa kó gbàgbọ́ kó o ti sọkúsọ ara wa ojú wa gbogbo tó wà bá dá mọ́ wa náà kó jẹ́ pé nǹkan yẹn yẹn yóò àárọ̀ fún tẹ̀lé àṣà lọ́sùn àrùtàrà ẹni máa ṣe báyìí iná ìgbà wọn ni yóò dére ìṣèlú lẹ́sọ̀ lọ́wọ́ bá fẹ́ẹ́ ṣe wá lẹ́sọ̀ kí lẹ́sọ̀ rẹ̀ ó ní alẹ́kùn kàtàkùn ó lè yẹ ẹ̀sọ́ ìpàdé lọ́wọ́ ẹni èyí gbàtẹ́ bá fi jáde nínú Ramadan lórí pé òun tún ti lékè nínú ẹ̀ṣọ́ ìjẹ́pàá àlọ́ ọ̀sùn àrùn àrùn eléyìí orí ẹni tábà kò sílẹ̀ fún ọmọ ọ̀sán kí títí mo bá rí bá ee àpòpàlẹ̀ mọ́ra wọn o kó dájú lọ́jọ́ sàrí léṣe ee àmọ̀ lórí mọ́ lé eléyìí ká mọ́ dara wọn láàbù lórí ọ̀ sẹ́mẹ̀ wọ́n ti pín yàn wọ́n ti pín jẹ̀mọ́ sẹ́mẹ̀ nígbà tí wọ́n bọ̀ lọ́rùn sáà jẹ́ o ọmọ tí ń gbọ́ wa níjọ́ nígbà tí wọ́n bọ̀ lọ́rùn sí òkú láyé obìnrin yẹn kọ́ lọ́yẹ kó jẹ́ wàhálà wa káà kí láti mọ wá jẹ́ bẹ́ẹ̀ rárá nítorí kó jẹ́ wàhálà wa ni pé báwo ni a ṣe lo oṣù bí dáadáa táàrí ìyọ̀nà ọlọ́run ọba báwo ni islam wa láṣẹ ní ẹbọ láṣẹ ní gbogbo ọ̀rọ̀ báyìí ẹwà àpèjì ń mẹ́wù ẹlòmíì ẹni tó ń mutí kì í parí ẹ̀ ẹni tó ń mutí tó sì lè gbà ákùnkùn àlọ́mọ̀tọ́ wọ́n tó ti dàbí àdìsí àmúzà àásù àdàkọ́dùrú ó mọ̀ ẹ̀kọ́ báyìí ọmọ iṣẹ́ mi gbàrà á ṣọ́ra báyìí láyé láyé pẹ̀lú àwọn sọ̀rọ̀ àgbà ilẹ̀ yọ̀ ọ̀dọ̀ àbílẹ̀ nìkẹ́ ni àbílẹ̀ ọtí mímu ó

nígbà tó ń adé ìrún dé mẹ́tọ̀ bẹ̀rẹ̀ kúta ìrún dé àtẹ̀gùn tí ó fi lẹ́tọ̀ sí ọgbà ọ̀dọ́ wọ́n ní ìrún bá kí láwọn kí wọ́n ámbẹ̀rẹ̀ ẹgbẹ́ tó sínú rẹ̀ mọ̀ sínú rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ọtí èdè tí ṣùgbọ́n mọ̀ ọlọ́ba ti ní àárọ̀ ẹgbẹ́ mùsùlùmí ti gbọ́dọ̀ kò sí àǹfààní ẹ̀kẹ́ tó wà nínú ọtí tí n sùn lè rògbò lórí ẹ̀rọ bẹ́ẹ̀ nínú ọtí ìwọ́n náà bá sọ fáwọn ọ̀tá àlà ó fi ń hàrá mi. ẹ̀yẹ́ lè fi kí agbó ibà rárá ẹ̀mú wa kọ́ hàrá mi. sọ̀rọ̀ bá ti ṣe ní hàrá mi kágbà ní hàrá mi ni ara ó mú sùn dára rẹ̀. wọ́n náà bá sọ fáwọn ọ̀tá àyà ọ̀rọ̀ bàtà aláṣẹ rẹ̀ láyé jẹ́ àmì òfìwòsàn ẹyin sì di tó ṣe ní àlàbù olùdámẹ́ ní ẹ̀ka fọlọ́ balẹ̀ sí ẹ̀dọ́ la àgbo tí wọ́n fi ọtí kì ẹ bá nígbà tó lọ́wọ́ sẹ́wọ́n fi sẹ́wọ́n ọ̀pù kì yóò yà láàbí àgbo tí wọ́n fi ọtí kì bẹ́ẹ̀ wọ́n ní sẹ́wọ́n ọ̀pù kì lómi tó ní òun náà tó di abẹ́rẹ́ ọ̀gá nílànà rẹ̀ kójọ ẹ̀bá láṣọ ọ̀gọ́dọ̀ kọ́ ṣe àǹfààní. Olúgbé àtúnyọ sí yóò wò fún ìlú olójú ó ti fẹ́ ìfún ṣe èrò fún ìfúrótò. À ń dùn láyé kámọ́ fi tètè lọ. Ṣàlọ́ tó bàbá tó mú bẹ̀rẹ̀ ayé wọn yẹra rẹ̀ Òkùnkùn ó kú òkú ni wọ́n ti fi yàn. Kú pẹ́ pẹ́lú. وبرات لعبادي لتطهير القلوب من الفساد لتطهير القلوب من الفساد ومن زرع الحبوب ومن سقاها تلوها نادما يوم الحصاد تلوها نادما يوم الحصاد. Ọmọdé àti ilé ẹjọ́ àwọn ọ̀rọ̀ ìkẹ̀wọ̀n bí rọmọdọ́ ìkú sí ẹni tí yóò bá tó sílẹ̀ dáadáa níjọ́ tẹ́ bá ń kéré rọmọdọ́ yóò kàn máa jẹ ká ní. kò tún gbàgbọ́ ẹ̀ ṣe oyin ẹsẹ̀ wò ohun ṣe gbọ́ ohun ló kéré oúnjẹ oúnjẹ mọ́ra oúnjẹ òkúpa ẹlòmíì ní ti ju ìnumọ́tò. lẹ́yìn ní wọ́n sọ èdè ju ìnumọ́tò yóò súnmọ́ bíléèkì rẹ̀ ìyẹn ní wọ́n sọ lọ́sọ̀rọ̀ láti lẹ́yìn tó kù kò ìdọ́rọ̀ bá fún wa tó jẹ́ ìtàn kò sọ̀rọ̀ náà yóò wá kẹ́kẹ́ lóde mọ̀ ṣe wọ́n tó rẹ̀ ẹ̀rọ ìjà bá tú yàrá rẹ̀ ó ti àga lẹ́gbàá bẹ̀ ó dà ṣe báyìí ẹ̀tọ́ bá wà ní orúkọ wa ẹ̀dá tó wá irú wa ìjà tuntun ẹni tó bá ṣàwọn ilé yóò rí èrè tiẹ̀ Àbẹ̀rẹ̀ àwọn tí òun lọ́nà fún ìṣe ọlọ́mọdé ó bẹ̀rẹ̀ ìwà. Ó sì bẹ̀rẹ̀ ká ìgbà lórí ìwà. Ó bẹ̀rẹ̀ ká ìgbà pẹ̀lú ìwà láti àti fún un. Ó sì yẹ ká lè ṣọ̀kọ̀ padà níbẹ̀. Ó jẹ́ káwọn ẹgbẹ́ pẹ̀lú ìgbàgbọ́ tó kún àti pẹ̀lú tẹ̀láṣẹ̀ náà ọ̀rọ̀ tó pọ̀. Láti rí èrè tó pọ̀ tó ń lọ ọ̀rọ̀ náà àti lẹ́yìn rẹ̀. اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان وفقنا لما تحب فيها ولا أن وصحبه اجمعين وسلم كثيرا إن الله جل وعلا خير الجزاء والسلام عليكم ورحمه الله وبركاته